أيا طالب العلم قم لا تنم فإن الزمان العلم قم طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه من يوم الدين أما بعد nípa sàrátù àìdáni náà nàbásán kòkòrò ní ṣàlátàrà àti ẹran léyà tí mùsùlùmí máa ń pa ní ọjọ́ kẹwàá nínú oṣù belhijja tí wọ́n ń já sí ọjọ́ tí wọ́n pẹ̀rẹ̀ ní maka àwọn tó bá ṣe tẹ̀mọ́ pọ̀ àwọn tó bá ṣe kọ̀ọ̀rọ̀ so nípa ìdáhùn sọ̀rọ̀tò ìdáhùn ìròyìn èdè ìtúnu ààwẹ̀ àti ìròyìn èdè ọdún léyà. méjì náà ni a ní ọdún méjì náà ní mustan òun náà ní ànábì sọlọ sọlọm ló sọ fún àwọn sàhábà rẹ̀ nílùú mẹdínà ansar tó bá wọn tí wọn ń sáyé ọjọ́ kan lọ́jọ́ kan tánàbí sọ fún akóso sọ̀rọ̀ kí ní tí a ṣe wọ́n ní òní ọjọ́ táwọn lọ́dún táwọn máa ń ṣe ọdún táwọn máa ń ṣe ọdún ní ọjọ́ ìnáwó ọjọ́ táwọn máa ń ṣe ọdún ní ọdún ànábì sọ pé sọ̀nà ọlọ́run ti fi nǹkan méjì ọlọ́run ti fi ọjọ́ méjì pàrọ̀ fún yín tí a máa sọdún òun náà ní ọdún léyà ọdún ìtúnu ààrẹ àtọ́dún pípẹ́ran léyà so òun jẹ́ kó sọdún ní tí ó tún tọ́nù sí ẹ̀tọ́ sí ọdún méjì yìí lọ látara bẹ́ẹ̀ làwọn onímọ̀ àbáṣẹ́mọ̀ mọ̀ lọ́wọ́ wọ́n ti sọ̀rọ̀ nípa ìrun tí a máa kí nítorí pé inú ìlànà anábì ń bẹ́ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ òun náà ní kí èèyàn kírun ká kírun fọ́nà àbáwá subhanahu wa ta'ala àwọn onímọ̀ fi wá sọ̀rọ̀ nípa ìdájọ́ rẹ̀ pé kí ni ìdájọ́ tí a ń kí ní ọdún ìtúnú ààwẹ̀ àti ní ọdún tí a ń pa ìrun tí a ń pè ní ọdún léyà. gbogbo àwọn onímọ̀ pé ẹ̀sìn fanabi ní sọlọ́sọ̀lá wọn pa nípa pé tọ́lọ́ ṣe lẹ́sìn fanabi Muhammad sọlọ́sọ̀lá náà ni ọlọ́run. ṣe ọ̀rọ̀ yẹn ni àbíọ́kì ń sọ̀rọ̀ yẹn nínú mariab alimam malik rahimahullah àwọn ní ọ̀rọ̀ yẹn ni àṣọrí ah, àwọn ní súnnà mu akada ní súnnà tó mu akada

látara bẹ́ẹ̀ ni wọ́n fi sọnù mọ́dàbí máa máa dìkín bí àwọn tíra mi ipe ìwònú rìsálà ipe sọ̀rọ̀tìlọ ìdè yìí sunnatun wajiba sunnatun wajiba a alimam ibn abdul karawani ọkùnrin 386 wọ́n gbàtà náà dẹ̀sẹ̀ ìjọba lọ́sílẹ̀ mẹ́dínà sọ́lọ́lọ́sọ́lọ́ àwọn ni àwọn màlìkì yóò àwọn mọ́dàbí máa máa dìkọ̀ wọ́n máa ń sọ pé huwa bidayatu mutaakhirin àwọn ní ìbẹ̀rẹ̀ àwọn tó wá lẹ́yìn nínú àwọn nínú mọ́dàmà malik wọ́n ní sanatul idain sunnatun wajiba ìyẹn ni pé sunnatun akada ni ọ̀rọ̀ àti sunnatun kampani wọ́n fi wajiba tí wọ́n fi sífà sunna bẹ́yẹn wọ́n fi kan sunna yẹn pan ìyẹn ni pé sunnatun akada ni torí kòkòrò ọ̀nà kí nǹkan jẹ́ sunna kó tún wá jẹ́ ọ̀rọ̀ في آن واحد في شيء واحد ناقو كنا نبي كنا ìyẹn ló jẹ́ káwọn onímọ̀ ma ní madhab alimam malik rahimahullah even náà sọ níbi madhab alimam shafi alimam abi hanifa gan tí wọ́n ti lórí ìbára wọn fún irú ọ̀rọ̀ yìí irú gbọ́lọ̀ yìí fún wọ́n sí alàmì lọ́dọ̀ wọn náà so bẹ́ẹ̀ ni ẹkùdọ̀ jawadu sanina gbólóhùn yẹn náà wà ń bẹ̀ ní kúkúrú sunnat akada iná ni àwọn onímọ̀ pé nínú mọ́tàbí mọ́ àmàdí kò sọmọ lọ ìbálẹ̀ mọ́ àmàdí fi gánà pé fún rẹ̀ bẹ́ẹ̀ pé sunnat akada ni ìrún eid méjèèjì. alimam shafi rahimahullah nínú mọ́tàbí wọn sunnat akada náà ni ìrún ìjẹ́ ọ̀gá alimam àbí hanifa lọ́dọ̀ lọ́mọ́ àbí hanifa wọ́n ka wọ́n ní irun yìí so so that pé ọ̀ràn yẹn ni so bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ àbìmọ̀ àfẹ́dọ̀ ìmọ̀lọ̀ ẹ̀dọ̀ wá tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ ó tó mẹ́ta ẹ̀dọ̀ wá kan ń sọ pé irun èdè ní méjèèjì sunan sunatun akada ni báwọn malikiya siriya ti ṣàfihàn ẹgbàwá ni ẹgbàwá kejì wọ́n ní fardo kifaya ni ẹni pé ojúlówó ọ̀ranyàn tí ó tó ojúlówó ọ̀ranyàn tí èsè ojúlówó ọ̀ranyàn ni fardo kifaya ọ̀ranyàn tí ó jẹ́ pé bá ti ṣe wọ́n ti gbé fún àwọn míì ìyẹn ni pé kèsì rẹ̀ lọ́dọ̀ àwọn míì pé kí wọ́n ṣe. rìwáyà yìí èkejì yìí ni àwọn onímọ̀ mi ní mọ́dàbù mọ́mọ́ Ahmed wọ́n sọ pé ó tẹ̀wọ̀n bàtí àwọn míì sọ pé rìwáyà kẹta òní pé sọ̀rọ̀tù ìdè fardu ni fardu ayin orí fardu ayin ló náà jẹ́ tó wọ́n kálukú wọn ní ó ní ẹ̀rí tí wọ́n fi sọ àwọn ọ̀rọ̀ yìí láti sọ àwọn eré níbi ìdánilẹ́kọ̀ọ́ wa wọ́n sọ síwájú so látara bẹ́ẹ̀ nínú mi máa ṣe sọnù nípa iye tí a máa ń kí ádàbí lọ́kà tó máa ń kí ẹ̀pẹ́nupọ̀ aládọ̀ ọdún wọn pé lọ́kà méjì náà kò ju méjì lọ kò pé mẹ́ta. mẹ́sìn ní tí a máa ń ké ń bẹ̀ níbi rákà àkọ́kọ́ lẹ́yìn suratul fatiha sabbih isma rabbikal a'la níbi rákà kejì lẹ́yìn suratul fatiha hal ataka hadithul ghashiya àwọn ní ṣùgbọ́n adad àbí òkà takbir Allah Akbar tí a máa ń ṣe ń bẹ́ àwọn ní máa ṣe àpẹnu asáàbùn ọ̀dá ìbá àgbà wọ́n ṣe àpẹnu bẹ́ lórí àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ní méje ni adad takbirat rọ́kàtà eh, ìwòlà èyí máa ń ṣe níbi rọ́kà àkọ́kọ́ ẹnu méje ni ìyẹn ni pé méje ni kún takbiratul ihram kún takbiratul tá a máa ṣe tá a fi ń bẹ̀rẹ̀ rún. rákà kejì mẹ́fà àbí níbi rákà kejì takbíru tó ní ó ṣe mẹ́fà ni kún takbíru tá a fi dìde lọ sókè tá a bá ṣe takbíru tá a fi dìde lọ sókè pẹ̀lú tá a ṣe tá a bá dúró tán tàbí dáadáa so ọjọ́ mẹ́fà ìyẹn ni pé tá a bá wọn tẹ̀pẹ́ pẹ̀lú ram kó níbi rákà kọ́kọ́ tẹ̀pẹ́ tó a ṣe mẹ́fà ni tá a bá fi kún lọ́jọ́ méje rákà kejì tá a bá wọn tẹ̀pẹ́ rọrùn ti kọ́ọ̀lù tẹ̀pẹ́ tó a fi dìde náà fi dìde lọ sí ẹlẹ́kejì tí a bá wọ kó márùn-ún ni wọ́n tẹ̀pẹ́ tó a ṣe tá a bá fi kún mẹ́fà ni. وده الإمام مالك رحمه الله ما بيابه ما بيابه ما بيعني وده الإمام عم هدني إنه ما انا دابت معنا رح تراجعني صلاة رابيجي ومن تكبت لرام يتعشي mẹ́jọ ni tọba ṣe takirat ihram takirat tó a fi ń bẹ̀rẹ̀ tọba ṣe náà ọjọ́ mẹ́jọ èyí táwa ṣe lẹ́ẹ̀kejì níbi rákà kejì táwa bá sí takirat tó a ṣe táà fi dìde lọ́sídìí ẹ̀kejì táwa bá ṣe náà ọjọ́ mẹ́fà ìyẹn ni pé táwa bá sí níbi ọ̀rọ̀ kejì yìí táwa bá sí tó àbá ṣe kún èrè takibata ṣe níbi àkọ́kọ́ méje lọ́jẹ́ tí àbá sí takibata ṣe níbi rákà kejì takibata ṣe tá àbá sí ti táàfì dédé lọ síbi kejì níbi rákà kejì yẹn márùn lọ́jẹ́ ọ̀rọ̀ yìí ni alimami Shafi'i sọ ọmọ mọ́dàbọ̀n níbi tí ọ̀rọ̀ alimami Shafi'i ti yàtọ̀ sí ọ̀rọ̀ alimami Malik àtàlámà Ahmed rahmanullah òun ni pé mẹ́jọ ni takbira tún jẹ́ lọ́dọ̀ wọn níbi ọlọ́kà àkọ́kọ́ tá a bá ṣe takbira tó al-ihram ma ṣùgbọ́n lọ́dọ̀ alimam malik àti imam sha'ali imam ahmed rahmanah tá a bá ṣe takbira tó ihram ma iye takbira tá a ṣe níbi àkọ́kọ́ méje ni. alimam abu hanifa rahimahullah rahmatulah jami takbira tó yóò ṣe lọ́dọ̀ tiwọn níbi ọlọ́kà àkọ́kọ́ mẹ́ta ni láì sí takbatu ihram takbatu al-ihram bẹ́ẹ̀ níbi ẹ̀kejì náà mẹ́ta ni tí a bá sí takbatu al-qiyam bẹ́ẹ̀ takbatu àfìdìdì tí a bá sí bẹ́ẹ̀ ṣùgbọ́n takbatu mẹ́ta tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ wọ́n ṣe síwájú kan tó kan tó bẹ̀rẹ̀ kéwú kan tó bẹ̀rẹ̀ sí ní ka kéwú ni kan tó bẹ̀rẹ̀ sí ní ka koran kan tó bẹ̀rẹ̀ sí ní ka fatiha so oúnjẹ kejì mẹ́ta tí wọ́n ṣe lẹ́yìn tí bá ka sọ̀rọ̀ tí bá ka kabada kiran tí bá ka fati àti sọ̀rọ̀ tí wọ́n kà ní. ntọ́dọ̀gba náà rọ àwọn nínú ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ àkọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ alimam malik àti ọ̀rọ̀ alimam ala fún ẹ̀rí hadithi àbí àdílórí ẹ̀nà ni hadithi ibn Umar àti hadithi amabon uh, àti hadithi mina tó wá pé anabi sallallahu alaihi wasallam wọ́n máa takbirat méje níbi rákà kọ̀kọ́ wọ́n máa takbirat márùn-ún yàtọ̀ sí ti takbiratu àwọn takbirat mẹ́fà yàtọ̀ sí níbi rákà kejì ìyẹn pẹ̀tàlá sí èyí tí wọ́n fi dìde lọ sókè bàbá sí wọn tó jẹ́ márùn so tó jẹ́ pé àwọn onímọ̀ nínú ọmọ hadith wọ́n sọ pé ọ ráfẹ́ rẹ̀ èèyàn ni pé sọ pé kí wọ́n sọ pé ọ̀rọ̀ ànábì ni wọ́n ní ó lálàáfíà so àwọn onímọ̀ hadith náà sọ ẹ̀yàn sọ́hàhó ráfà àhádà hadith ila nabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ sọ̀hábà ló sì rí ọ̀rọ̀ yìí sínú tàbí ẹ̀yìn kọ́dà ọ náà ni ọ̀rọ̀ alfuqaha sábà àwọn onímọ̀ ńláńlá nílùú Medina tí wọ́n jẹ́ náà tàbíyìn náà tí wọ́n jẹ́ ọmọ kífà àwọn tàbíyìn ọ̀rọ̀ wọn náà nìyẹn ipe takbirá tí a máa ń ṣe níbi rákà kọ́kọ́ méje ni kún takbiratul ihram níbi rákà kejì mẹ́fà ni kún takbiratul alintikal tí wọ́n fi jùlọ sí gẹ́lẹ́ kejì ìyẹn ló jẹ́ kí ọ̀rọ̀ yọ tẹ̀wọ̀n ọ̀dọ̀ àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ so tí ẹ̀mọ́ ba bá tó bá ṣe takbira tán takbira àkọ́kọ́ tó bá ṣe tán lókè suratul fatiha lẹ́yìn suratul fatiha yóò ṣe tasbih ah, yóò ṣe yóò kè sábẹ́ so níbi rákà kejì ẹ̀mọ́ mọ́ òkè tí wọ́n bá ṣe takbira tó tán wọ́n kè fatiha wọ́n bá wọn pé hal ataka hadithul so tí a náà bí máa kí ní sallallahu alaihi wasallam ǹgbà tí a bá kí nǹkan ní kò ṣe kankan kò sì kọ bá irun èdè jẹ irun èdè ò sì bàjẹ́ rárá ṣùgbọ́n ní tí a náà bí kí ní kí ní òkèrè ní dájú láti fi tẹ̀lé ìlànà níbi ń bẹ sallallahu alaihi wasallam torí pé ó ti wà nínú tọwọ́ mọ́mọ́ ọ̀rọ̀ náà tó sọ pé faqra'u ma tayassara min al-Qur'an واقرأوا ما تيسر منه كان تبرع القرآن القرآن tí ìmọ̀n bá torí tí ìmọ̀n bá ti dé gbà tó tó dé mùsọ́lá pápá tí ó ti kírun so wọ́n sọ wọ́n lè pe ìrun fún sọ́látìlì eid wọ́n lè pe ìrun fún wọ́n lè sì ṣe ìkọ́mà táwọn bá ti débẹ̀ àwọn tó jẹ́ tí ó jẹ́ bí ma'azin nílùú àbáwọn mìíràn ní àbíyàzẹ́ mìíràn ní tán kọmọ̀ sí ní kọmọ̀ sí takbir takbir allahu akbar allahu akbar ilaha illallah allahu akbar allahu akbar lillahi alhamd èyí ni sígá takbir tó tó tí ó dájú náà sí àtọwá so àwọn sọ̀hábà àwọn tó lọ sílẹ̀ ní sọ̀hábà wọn ṣe díẹ̀ wọn náà sì ní kíláàsì ṣe tàbí ìbùtì ní àdáhìmọ́lá so n tí wọ́n máa rí nù tí wọ́n bá ti ti dé nǹkan tó kàṣálà pé ọyá ẹjá kírun lásán so kò sí pé wọ́n pè ní kò sí pé wọ́n ṣe ìkánu rẹ̀ so tí ìmọ̀n bá ti wá kírun bẹ́ẹ̀ tí wọ́n kírun tán so ìgbọ́dọ̀ àmọ́ ṣe bí wọ́n ní mọ́mọ́ ṣe tí wọ́n bá ti kí tán wọ́n ní mọ́ ṣe kọ́tùbà khutba yìí bí èèyàn ṣe bí wọ́n ti ṣe khutba ní ojoojúmọ́ àná nù kó tiẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ ní khutba tó jọjúmọ́ ṣáàtù ni ìwọ̀n má jẹ́ mọ́ jùmọ̀ lọ́jẹ́ so ó jẹ́ pé khutba jùmọ̀ máa ń wà wájú ti ìrun jùmọ̀ ni ó tẹ̀lé gbogbo ojúmọ̀ tí a bá kí ní má jẹ́ mọ́ nìkan ṣe khutba kọ́lá tó di pé àwọn onímọ̀ sọ débi pé tọ́jọ́ pé ìmáàmù tó ṣe kúdà ó ṣe kúdà kó tó bẹ̀rù dó ìkẹ́kẹ́ bá ṣẹlẹ̀ sí ọlọ́mọdéra burú bọ́ọ̀rẹ̀ bó ṣubú nìkan náà kọ́ṣọ́ rẹ̀ sí mùsùlùmí àdínkù tiẹ̀ sí yẹn ọlọ toilet tó wá pẹ́ tó máa pín wọn pàtó ṣèbẹ̀tà ní oṣù kìíní sọ tó bá ní kẹlẹ́mí òkè wọn fún wọn ní ẹlẹ́mí ò lè kí dáhùn kí lásán kọ́lá so ẹnu yóò kàn ẹ̀ntàn ẹ̀kàn dẹ̀mdùn but ntàmẹ́sọ́lẹ̀ yìí eh, ni pé kábísọ̀ pé hotba káàbí sàlàyé fún wa pé hotba ti jùmọ̀ àyẹn ọkàn pa gan ní mọ́jẹ̀mú jẹ kọ́dà àwọn onímọ̀ sọ pé ó rọ́pò bíi ọkà méjì tí ọkà méjì tí wọ́n parí òjòjúmọ̀ yẹn tí táàmù kílá ìlà torí mẹ́rin nìyàn ìlà òjòjúmọ̀ àwọn kí ọkà méjì wọ́n ní ọkà méjì rẹ̀ bí ìgbà tó pé ọkà méjì tí wọ́n parí hotba méjì táwọn ìmọ̀ máa ń ṣe lọ́rọ́pò rẹ̀ nǹkan ti júmọ́ àti ẹ̀dì orí bẹ́ẹ̀ wọ́n wà tẹ̀síra wọn ló jẹ́ pé tí wọ́n bá ń kírun éèdì àkútùbà máa ń wá lẹ́yìn éèdì lẹ́yìn éèdì so kọ́dà ń bẹ náà onímọ̀ tán sọ pé kìí ṣe dandan ní kí àkútùbà pé méjì ń bẹ pé tó bá ṣe ọ̀kan olùtọ́ pé torí kọ̀ọ̀kan pàbí ti júmọ́ so kò pé méjì ṣùgbọ́n dà kò pé méjì bákan náà ó sì dákẹ́ خطبة جمعة تي منبا ايون لنا نبي محمد صلى الله عليه وسلم حديث بها نبي صلى الله عليه وسلم كان يخرج إلى المصلى يوم الفطر والأضحى وأول ما يبدأ به الصلاة so an taa kama fi anan bi fana kɔkɔ fi bɛrɛ ni e de adun kakere adun adun tunu ati adun tí wọ́n ń pẹ̀rẹ̀ léyà òun náà nìyàn lẹ́yìn ìgbà yẹn fẹ̀yọ́kọ̀ bí lára nọ́ọ̀sì so lẹ́yìn ìgbà náà bí wọ́n kọjú sáwọn èèyàn so fẹ̀yà ayé lóhùn ń bá ṣe wáṣí fún wọn yẹn pé so ìlànà níbi ní sallallahu alaihi wasallam ìrún ìd ìmọ̀ lẹ́yìn ìrún ìd ni. tí mọ̀ ń bá ti parí léyìí wọ́n tó kù ní pé ntí ó ṣe nù kútbà ọ̀ torí bá ń ṣe kútbà náà bẹ̀rẹ̀ kútbà náà níbi tọ̀dọ̀ ẹ̀fẹ̀ kútbà yóò mọ̀ stakbir tó bá ṣe tó bẹ̀rẹ̀ pẹ̀lú kútbà tó hajjá إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونتوب parí tí ó ṣe tí ó parí rẹ̀ àbí ó sá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ fọ́lọ́run àtàmíd ọ̀tàhálẹ́ ọ̀sàdùgbẹ́ pẹ̀lú ìdúpẹ́ fọ́lọ́run pẹ̀lú ìrìnà ọba ìsọ̀láàtù ọ̀sàdàn fánàbí hàn sọ̀sàdàn so láti bẹ̀rẹ̀ yóò sì takbir yóò bẹ̀rẹ̀ khutba tí bá ti ń ṣe khutba lọ yóò máa fi takbir díẹ̀dẹ̀díẹ̀ yóò máa fi takbir wọnú khutba ti ń ṣe الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد إذا كنت خطبات يا ما في بولان ما في يوم بولان tí tí máa ń wọ́n parí kópa àkọ́kọ́ ẹ̀kejì náà bẹ́ẹ̀ náà ní wọn bá tí ò ní jẹ́ nìyẹn fáwọn èèyàn àti pé ọjọ́ ọdún iléyà tá à ń pẹ̀rùn èèyàn gbèsè pẹ̀lú ẹran pípa sọ̀kà sì mọ̀ pé inú súnà níbi Muhammad sallallahu alaihi wasallam anábí òkè ń jẹ́ kankan lọ sí aid ìgbà tí bá ń lọ aid níjọ níbi ọdún ọdún iléyà anábí ìjẹ́ kankan oníyànká sẹ́nu ó yàtọ̀ sí ọdún ìtúnà rẹ̀ rẹ́pà náà bí kọ́ máa jẹ́ tamuru kó tó jáde sallallahu alaihi wasallam nílé yìí ọdún ọdún ọdún ọdún tàà máa anábì kì í jẹ kankan ní nù hadith tánà dé ọkọ̀ sẹ́nu òun náà ni ẹ̀rànlẹ́yà ẹ̀rànlẹ́yà ara ìdí tí kò fi yẹ kí khutba eid kó má gùn púpọ̀ nìyẹn torí pé àwọn yóò gbé sí láti bí káwọn pẹ̀lá so ìjọba túká níbẹ̀ tí àwọn bá ń lọ sí tí àwọn bá ń lọ sí eid ọdún tó náà rẹ̀ ni o àbí ti ọdún ẹ̀rọ iléyà ni o lọ́kẹ́ ìrìn lọ ọ̀dà kí ládọ́ fi lè pọ̀ àti pé láti tẹ̀lé anábì sọ̀sọ̀rọ̀ torí pé anábì sọ̀sọ̀rọ̀ máa rìn lọ́nu so ẹnu súnmọ́ sí ni pé èyàn ó change direction ti direction èèyàn ìyẹn ni pé ibi tí wọ́n gbà lọ́kọ́lé yẹn gbà wá tí wọ́n bá lọ padà sí ilé láti rí it gbogbo ilé tó bá rọrùn ọ̀dà kí wọ́n ṣe ẹnu súnmọ́ anábì náà sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ so tí wọ́n bá jẹ́ pé mọ́tò náà ń dá pé tuntun ti wá jìnnà àbí machine àbí kẹ̀kẹ́ tọ́nà bá pé méjì tọ́gbọ̀nà kan wá kọ́gbọ̀nà míì darí sílé so wọ́n ní hikma ti gbẹ̀ ń bẹ̀ ọ̀nà pé káàrin wọn fìnà pé láti fi ẹ̀ṣọ́ ìsìn islam hàn àti ẹwà islam àti dáadáa islam nígbà tí wọ́n bá gbàbì kan lọ tí wọ́n dé inú àwọn tọ́wọ́ jẹ́ kèfèrí wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí wà nínú ọdún wọn ọdún ẹ̀sìn wọn tó pé inú pátọ́jẹ́ pé pátì kan lọ jẹ́ inú ẹ̀sìn wọn torí gbogbo ẹ̀sìn ti ọdún ọdún ìjọ kọ̀ọ̀kan ó ní ṣe pẹ̀lẹ́sìn wọn ó ní ṣe pẹ̀lẹ́sìn wọn ìyẹn ni òfìjẹ́ kí mùsùlùmí wọn máa participate bí ọdún èyíkéyìí kẹfìrí tí wọ́n máa ń ṣe ìtàn pé wọ́n máa sọ pé ọdún àjọṣe àti pé irú àǹfààní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà tí a kọ́kọ́ gbà lọ sí aid tí a dọ̀nà ní ìdarí yẹn irú àǹfààní yẹn náà ni pé nínú àwọn ọ̀nà tí ó jẹ́rìí ní ìjọ kí a máa fún yẹn náà torí pé ọjọ́ tí ìdá zulzilat al-ardu zilzalaha wa akhrajat al-ardu athqalaha so ọjọ́ قالت يا مريم تحدث أخبارها من طلع صلى الله تحدث أخبارها بأن ربك أوحى لها أن طلع صلى الله يا ما صلى ẹni tí a bá ṣe lórí lẹ̀ ilẹ̀ ọmọ sọ tí a bá táwọn ẹbá ṣe lórí wọn ẹni tó bá lọ orí tí a gbà lọ tó gbàdé so tí ó jẹ́rí gbè inú ibi tó fẹsẹ̀ lọ lórí lẹ̀ lórí ṣe ìbádà tó ṣe dáadáa yóò pọ̀ àfikún ti mẹ́bẹ̀rún odori pataba ṣe lọ́lọ́ ni wọ́n bèèrè mọ̀tàbá ṣe ìmọ̀nà bí ṣe kó sọ́sàn ya bá ní sálámà ya bá ní sálámà diyarakum tuktab atharukum bàtà fẹ́ kọ́lọ́ sí agbègbè anábì sọ̀sàn láti máa bá anábì kí odòrùn tí bá ń kí hmm, ẹdún ní mabita ìwà yẹn náà wọ́n máa kọ kan lọ́kọ́ gbọ́nà lè tí wọ́n kọ́ kùbà tí wá tí máa ń bá parí ìrun ìrun ẹ̀ tó parí kútbà ń tó kù ní pé ìmọ̀ mọ́ odò ẹran léyà rẹ̀ bí wọ́n sì máa wá ìrìnàṣọ tẹ́ ìmọ̀ bára ọba dẹran tí a pa tó sì mú wá sí musalla níbi tí wọ́n ti ń kírun bàbá tí wọ́n ti ń kírun yìí sì yóò pa ọba sí kútbà tán so nínú ànàbí ní sọ́lọ̀ sọ́nà tó bá ti rọrùn wọ́n yẹ kí ọjọ́ tí wọ́n kírun fún yàn kó ṣe tó bá rọrùn bẹ́ẹ̀ tí ọba rọrùn ọ̀tọ̀lẹ̀ yìí àbí tí ìmọ̀mọ̀ bá pa ọ̀tọ̀lẹ̀ yìí náà tí èèyàn bá tí wọ́n bá kírun yìí tán tó bá jẹ́ pé ìgbà tí wọ́n kírun lọ́wọ́ ni àkàdé wọn ti kí ọkàkà tẹ́kàǹkà tó jọ ìrùn wọ́n sàrùn yẹn padà gẹ́gẹ́ bí wọ́n ṣe kí náà lẹ́nu tí ọdọ́dọ́ náà ràwọn ní ìmọ̀ àwọn pé rọ́kàkọ́ ti wọ́n ti kí rọ́kà kọ́kọ́ síwájú kó wọ́n tó jọ ìrìn rọ́kà kejì so tó bá ń san rọ́kà kọ́kọ́ yẹn wọn náà ṣe tàkbír bó ṣe kó ṣe nígbà tó bá wọn bẹ̀rẹ̀ rún àwọn tàkbír àti ìrìn ṣe bó ṣe kó ṣe bẹ́ẹ̀ ni tọ́kọ̀ bá ti ara bá nǹkan rárá òun ní òkè gẹ́gẹ́ bí mọ́mùsẹ̀kì ní mùsọ́lá tó bá yẹ kó bá sì wọ́n bá padà sílé náà ni yóò kì yóò san ọdẹ san gbèsè nílé nínú pé wọ́n padà sílé yóò kì nílé náà bí wọ́n ṣe kí bí wọ́n ṣe kí gangan níbi tó dàgbà dùnú àwọn onímọ̀. tí ọba wa jẹ́ pé àwọn tí ò lè wá sí aid iná ni ó ń tàn wá nínú ẹni tí olùwà ṣe bọ́yá nínú ẹni tẹ́ pé àwọn onímọ̀ wọn sọ pé àwọn tí ò tíjú máa sọ̀rọ̀ yẹn lórí ló ń tàn wá tí olùwà ṣe so wọ́n lè kí wọ́n kálukú lè dá tiẹ̀ kí nílé wọ́n sì lè kí ní jàmá lọ́nà kí ní jàmá ẹnìkan lè ṣe kútbà wọ́n lè ṣe kútbà fún fúnra wọn fún àwọn tọ́bákì wọ́n sì lè kí láì ṣe kútbà gẹ́gẹ́ bí mọ́dàbí màmá kìsìrí àti àwọn mọ́dàbí mi so náà tó dáa jù pé kọ́ máa ṣe so rẹ̀ àna fi ìdárúkà ìfìyà tán alàlìmọ̀ nítorí pé ní ìdẹ̀tọ́ ìmáàmù tó jẹ́ ìmáàmù dòdò tí ń kí ìrìn èdè fún wọn kò ní ìdíkó ṣe kúpa káńkà kí ní amálẹ̀ pé gánsẹ́ kí ní aid bí wọ́n ṣe kí fún wọn ní ọkà kí kò ní ìdíkó wọn ṣe kúpa mà wọn àti pé kúpa tí wọ́n ṣe lọ́jọ́ ọdún méjèèjì yẹn wọ́n ṣe níbàámu pé wọ́n bá àyàn tó pọ̀ jùmọ̀ gàfẹ́ iná wọn bá sọ̀rọ̀ wọn hàn án mánà mafkud so ìkan yóò sì sí níbi àwọn tí wọ́n fẹ́ dá tí wọ́n fẹ́ kírun tí wọ́n jama nígbà tí wọn ò lè lọ fún dìkan àbí kejì àbí ìwọ̀n fata wọn àbí wọn àná tí ó jọmọ̀ sọ̀rọ̀ lórí so ọ̀rọ̀ tó dọ́gba ni nínú ọ̀rọ̀ yìí àti sọ nígbà tí nínú àwẹ̀ náà so àti pé alẹ́ ìrọ̀jọ́ lánàá ìgbà tí ó kírun fún lọ kírun fún ẹni ìd ó kírun fún ẹni pápá ẹnìkan bèrè pé abáwo wà ní rẹ khalifa ọ̀run khalifa ń dàyẹn khalifa kẹrin báwo náà ṣe ṣe àmọ́ tí wọ́n lè wá sí aid sẹ́kàn àwọn àmà ọ̀rọ̀ tí ìdí kan bí kejì jẹ́ kí wọ́n lè wá a lè ní kẹ́nìkan ó lè dìnnú fún wa ní mọ́sításí ìdọ́kọ́mọ́ṣe khutbah wọ́n kí rọ́kà mẹ́rin ìyẹn ni pé tí wọ́n bá wọ mọ́sításí rọ́kà náà tọ́kí òun kẹsí pé rọ́kà mẹ́rin pé iná rẹ̀ ọba bá júmọ̀ tí ọba bá ìdọ̀ tí ó lè kéde rọ́kà mẹ́rin náà rí bó ti pé sọ bẹ́ẹ̀ wọn ọlẹ̀ rọ́kà mẹ́rin tí alẹ̀ rọ́kà méjì rọ́kà méjì kejì rọ́kà méjì mìíràn á jẹ́ rọ́kà méjì tí wọ́n bàtí tí níbi tẹ́ǹbà ni pé kọ́kọ́ má ṣe kúgbà kò ṣe kúgbà ìyẹn ló jẹ́ pé ń tọ́ tẹ̀wọ̀n nù àti fún ìdí méjì tí mo sọ nígbà mọ̀ra wọn ní má ti wọ́n sọ láìpẹ́ so nínú ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ kí tó bá dé pápá nínú mọ́ra àmọ́ àmọ́ àlùkò àmọ́ lọ wọn kò tọ́kọ́ sí kó ṣe náfìlà síwájú raid síwájú kí tó kéde raid kò tọ́kọ́ sí náfìlà síwájú lẹ́yìn ìgbà tí wọ́n bá kéré dínàtà tí wọ́n bá dọ́pẹ́ mọ́sáàsì máa láti fẹ́ kí mọ́sáàsì máa ti fẹ́ kí imam malik rahman àwọn rí pé ó ń tàn àwọn tó bá fẹ́ kí wọn bẹ̀ tí wọ́n ti wọn dọ́kọ̀lọ́kọ̀ bá ti wọn mọ́sáàsì wọn kí wákà méjì ìyẹn ni pé tahiyata bin masjid láti kí kí mọ́sáàsì but um, onímọ̀ mi rí èèyàn ní kí ìkankan rárá so lọ́dọ̀ àmọ́ àmọ́dé pàkan náà èèyàn sì tọ́ tọ́ pé àkè èèyàn náfìlà nílé kó tó wá sí mùsọ́lá èèyàn tọ́ èèyàn náfìlà kó tó kù nílé kó tó wá sí pápá bẹ́ẹ̀ pé pápá wọn bàtí kì wọ́n lè tọ́kọ kó ṣe náfìlà lọ́dọ̀ àmọ́ àhẹ́dẹ́ rahmanlọ àwọn ní ẹni tó wá fẹ́ wá sí pápá tí tó bá yẹ pé ó fẹ́ yẹn náfìlà lé ó lè yẹn náfìlà lé ọ̀nà tó bá ti wá sí Eh, pápá tí wọ́n ti ń eid musalla tí wọ́n ti ń eid àwọn náà kò ní ìdíkọ́ sí kò ní sí mẹ́fà níwájú kò ní sí mẹ́fà lẹ́yìn ọ̀rọ̀ tó wá fi kó tó bá tó mọ́sálásí bá ní kò tún yan náfìlà kò tó náà so eh, bẹ́ẹ̀ náà alimam Shafi'i àwọn imam. bó tí a ní anáfíà rárá ń tẹ síwájú kó kírun àbí lẹ́gbàá tí bá kírun so mẹ́rin tó jẹ́ àmú tí ó tó lẹ́yìn imam òun tiẹ̀ ó lè ó lè yan náfílà àbí kò náà kò lè yan náfílà síwájú kó kírun síwájú kó kírun bẹ́ẹ̀ ni kò lè yan náfìlà lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán tí bá ń dọ́ kútbà ọ̀nà tí a bá dọ́ kútbà ó lè yan náfìlà. so imam alimam uh, abu hanifa so àwọn sọ pé kò sí tó bá pé fẹ́ntì bá fẹ́ kírun tó fẹ́ kiri aid abadé pápá kọ́ yan náfìlà níwájú ìrun àbílẹ̀yìn ìrun so àwọn ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ̀rọ̀ متوطدة بعدنا أرى الإمام مالك المسألة إيه أنا أتوجد أن ترى في نفلة أولي نفلة تركوا نفلة توكي يعني وينيا ناس كنيا المتوادي قاقا جانتين كيرد كويكي من نفلة سوى كانتو كيرون كويكي من سوى لين باتما كيرون تركوا نبي صلى الله عليه وسلم لم يؤثر عنه أنه صلى نافلة قبل العيد قبل صلاة العيد وبعدها sẹ́gbẹ́ kan tó látọ̀dọ̀ níbi pé bọ́yá anábì sí eid anábì kí sàlá ọkí náfílà kọ́tọ́ kí ní eid fún wa àbí kí wọ́n tó láìgbàlẹ́ ìgbà tí wọ́n bá kírun bákan náà ìkírun ìkí tẹ́ẹ̀mà bá ti parí ìrun tán wọ́n dá àbá ní pé yóò ṣe kútbà ẹni tó bá ń ṣe náfílà ń gbà yẹn náfílà ti ń yàn yóò máa di lọ́wọ́ láti gbọ́ kútbà ìmáàmù kò dẹ̀ bá mu kò ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń bá wa wọ́n bá parí wọ́n bá parí kódà ta ni náà lásán pẹ̀tọ̀ wọ́n kálukọ́ ọmọ lọ tẹ̀ rí mọ́mọ́ yóò dùn ẹ̀ràn so wọ́n kálukọ́ ọmọ lọ lé wọ́n máa so wọ́n kálukọ́ ọmọ sì máa ṣe takbiru náà so àgbẹ̀tẹ́yìn máa ń ṣe takbiru wá padà sàlẹ̀ yìí ń ṣe àlọ́ máa bẹ̀rẹ̀. sí irun irun èdè yìí irun èdè méjèèjì ń bọ́lọ́ ń bọ́ wọ́n ti máa ń kí àyè wọ́n ti máa ń kí ṣé mọ́sításí ni àbíọ̀n láyè lọ́tọ̀ tí wọ́n ń pè ní pápá tí ń jẹ́ àlùmọ́sọ́là èèyàn pé tí wọ́n dá ìkan tí wọ́n fi lẹ̀ pé irun èdè wọn kí ń bí o tí èsì pé wọ́n wà ní mọ́sításí kì àwọn onímọ̀ wọ́n fẹnu kò pé àwọn ará maka àlùmọ́sí haram náà ti kírun mọ́sításí maka náà ti kírun òun ti pín wọn lọ sí pápá kan ọ̀gbọ́n sì apẹnu nígbà tó bá yàtọ̀ sí àwọn ará Mẹ́kà ṣé pápá ni wọ́n lọ ìyẹn ni pé ibi tí wọ́n ti ń prepare fún ìwọ̀n lọ́dà ni o lọ́dà jù ni o àbí mọ́sításí ẹnu wọn kò lórí pé kò síbi tí wọ́n ti kírun rí ìdẹ̀ ìyẹn ní ọjọ́ mọ́sításí ni o àbọ̀jẹ́ pápá ni o tí ìrùn wọn lálàáfíà ẹnu wọn kò pé ìrùn wọn lálàáfíà khilafu wọn fèrè ahli Makkah ìyá kan tí wọ́n ṣe ẹni tó bá yàtọ̀ sára Makkah ń bo ló dáa jù kí wọ́n ti kírun éèdì ni kìí ṣe pé ṣé tí wọ́n bá kí níbi tí kìí ṣe mùsọ́lá tí wọ́n kí mọ́sításí sí wọn lálàáfíà kìí ṣe pé tí wọ́n ń sọnù o obìnrin tó bá kí mọ́sításí ọ̀nà àmàdá mẹ́rin àtàwọn onímọ̀ ní pé irun rẹ̀ ọlọ́lá àsásùn náà olólọ́lá jù ní sáwọn tí ò sára máka sí kí wọ́n jáde lọ sí pápá ní mọ́sálà nìkan ti kí ni lọ́lọ́lá ni àbí kí wọ́n kí mọ́sálà lọ́lọ́lá ju kí wọ́n kí ní mọ́sálà lọ. àwọn àyẹ̀mọ̀ mẹ́ta àwọn الإمام أبو Hanifa. الإمام مالك الإمام الشافعي رحمه الله الإمام صالح الإمام أحمد رحمه الله الإمام أبو حنيفة الإمام مالك رحمه الله الإمام أحمد وميت على سيبي كيمو كيني مصلى مصلى نعم كان بيكراف غاتين كيد so náà ni kí wọ́n ibẹ̀ ní kí wọ́n ti kì kìí ṣe mọ́síláṣí àwọn ibẹ̀ náà lọ́lájú wọ́n ti torí pé ibẹ̀ lànà bí sọ̀rọ̀ tí wọ́n kí wọn الذي وجد الرسول صلى الله عليه وسلم حديث أبي سعيد الخدري حديث من ابن عمر النبي صلى الله عليه وسلم كان يخرج المصلى يأخذ كان النبي صلى الله عليه وسلم يخرج المصلى يوم الفطر والأضحى so مصلى bi ta na gaje kiwon neman la bi ta ti prepare fún ka yi sipe numan stasi ọ̀nà kejì ó ní ọ̀rọ̀ alimam shafi'i yóò rahmanullah àwọn ní masalasi iná ni ó lọ́lọ́ láti kí wọ́n ti kí eid ìrún eid méjèèjì but kìí ṣe ẹni mọ́sáàsì imam Shafi'i o wọ́n ní al-afdalu an tusalla salatul eidain fil masjid idha kana wasi'a yẹn pé idha lam yakun dayiqa ẹni tó lọ́lọ́ jù kí wọ́n kí ìrún eid ní mọ́sáàsì tí irun yẹn àti mọ́sálásí yẹn bá tóbi tó fẹ́ ó gbáyé ó fẹ́ ó tóbi mọ́sálásí yẹn ni ọ̀rọ̀ imam Shafi'i ní qaid ìyẹn ni pé tí mọ́sálásí yẹn bá fún òun lè kéèrè ńbẹ̀ torí pé mọ́sálásí jùmọ̀ gan tí a ń pè ní al-masjid al-jami' ẹ̀ máa ń fẹ́ ní máa ń tóbi ni nítorí pé ọjọ́ jùmọ̀ yàtọ̀ sí àwọn tí wàá kí jùmọ̀ yàtọ̀ sí pé èrò jàmáà lásán Mm, ìkànnì yóò tún wá gbèrò níbi ìrun èrò tó tún wá tí ó tún máa títún ké èdè ó tún gbèrò ju ti èdè lọ àti jùmọ̀ lọ bí wọ́n kí mọ́sá tó fún kọ̀rọ̀ kò sápẹ̀rẹ̀ kò sáàmì fún àwọn àmì ṣáfi sọ yìí kẹ́mi yìí sọ wọ́n ní nítorí lọ́lá jù náà fà ó kí sí pé ó tọ́ àbí ọ̀tọ̀ o ẹ̀rí táwọn sì dì mú òun ni pé ní tí ó fi tọ́ka àwọn ará Makka kí wọ́n fi kírun ní albaitul haram almasir haram ní masasi haram ní Makka wọ́n torí pé fẹ̀ ni ó tóbi nù tọ́ba fi rí ètò màyẹn níbi èyíkéyìí masasi níbi tí èsè nílùú tí èsè lù Makka nítorí àdúrà ní kíkà kí masasi tó bá dùn kákí ká má kì í pápá rí wọn nìyẹn ẹ ti sẹ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ẹ̀ so mo jẹ́ pé òun ló dáa jù ní èyí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ wa àmì sinú ọ̀nà nìkan tó dáa jù kéèyàn òkè ní pápá nù torí pé anábì sallallahu alaihi wasallam tí ń ṣe nìyẹn yóò lọ pápá yóò kírun fún wa ní kò kí ní mọ́sításì rẹ̀ so àtìmọ̀ pé mọ́sításì anábì náà lásìkò rẹ̀ ló ṣe kọ́fẹ̀ máa ọ́fẹ́ so à ń bí kò kí wọn bẹ́ẹ̀ ń lọ sí mọ́sálásí ẹ̀ ń lọ sí mọ́sálán lébi kí wọn fún wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n ogun wọn náà tún wá fẹnukò àwọn ẹ̀tẹ́ sọ pé mọ́sálá lọ́dọ̀ àjùtọ́ pé ọ̀run ní jumhur àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ ẹni wọn tún kò náà níbi kan pẹ̀lú imam shafi'i wọn ní tí ọhúrù bá ṣẹlẹ̀ tí èké àwọn kan bá ṣẹlẹ̀ àbí ìdíwọ́ kan bá ṣẹlẹ̀ tí èké ìdíwọ́ kan bá ṣẹlẹ̀ tí èèyàn ò fi lé kírun ní pápá ogun wọn sọ pé èèyàn padà padà lọ sí mọ́sálásí ni mọ́sáàsì lọ́kàn èèyàn ní sọ pé kò sẹ́ni tó sọ pé ìrun èdè tí wọ́n á ṣe kí níjọ ẹ̀nu ọdún wọn kà kí èdè àṣẹ rúbẹ̀ lọ́bi jẹ́ pé táwọn onírun bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ní wàásù ó ní ó sùn ọ̀nà òde so gbogbo kálmà ọ̀nà yóò ní ìsáàbù ẹ̀ ẹ pé àwọn onímọ̀ kan máa sọ̀rọ̀ jàálẹ̀ lásán àbí kìíní torí pé ọ̀rọ̀ wọn lórí ẹ̀rí ni ó lè hàn sí ẹ̀ lẹ́nu hàn sí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ so ìgbà tí wọ́n sọ pé tí wọ́n ń tán sọ pé tí ìdúró kan bá ṣẹlẹ̀ tí ò jẹ́ kí wọ́n lè kírun ní pápá pápá dẹ́pẹ́tẹ́ etí ọgbà ń sọ náà ní gẹ́gẹ́ sọ wọn lọ́rọ̀ náà ni pé mọ́sáfún wọ́n ti kírun mọ́sáfún wọ́n ti kírun lórí pé ọ̀rọ̀ tí ò lẹ̀ sí ìdúró kankan tẹ́lẹ̀ kò sẹ́ni tó sọ pé tí wọ́n bá kí mọ́sáṣí ò ìwọ̀n ọ̀dà ìwọ̀n ọ̀làláfíà ìwọ̀n ìdùn ọ̀làláfíà èwo lọ́lá dùn wọn ọ̀dà mọ́sálásí lọ́lọ́lá kí wọ́n kí mọ́sálásí tó bá fẹ́ lọ́dájú lọ́lọ́lá jù pé kí wọ́n kì ní ju mọ́sálá lọ tí ìdọ̀wọ́ kan bá ń ṣẹlẹ̀ ní mọ́sálásí ìlú yẹn tí ò sí pé wọ́n lè kí mọ́sálásí kápá ń tún mọ́sálásí ṣe àbí wọ́n ti gbé ní tẹ́kọ̀ kò sáì táwọn ẹ̀dọ́dún sí bẹ́ẹ̀ òun náà ní sọ́lọ́wọ́ àwọn náà àwọn náà sọ pé káwọn máa lọ sí mọ́sálá <laughs> so tí ìdọ̀wọ́ bá wọn ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé mọ́sálá pápá wọn ti kì àwọn ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣègéèrè mọ́tàbí nìkan ẹ̀sọ̀ sáwọn ní mọ́tàbí mẹ́tẹ̀ẹ̀ta gánà wọ́n ní tìdíwọ́ bá ṣẹlẹ̀ mọ́sításí lóko wọ́n kìlọ̀ èdè mọ́sításí. irú ìdíwọ́ wọn kójú ọwọ́ ọjọ́ bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ tójọ́ tọ́lọ̀ so àgbàrá fi àgbàrá lọ́wọ́ nípa àgbàrá àgbàrá fà ń sàn ọ̀ṣẹ́ ọdẹ odò lọ́wọ́ ṣe kó tí ò dá tó ṣe pátákọ́lá tẹ́ kò sí ẹ̀yà ń fẹ́ máa ń kásá bá wà alwahlu ẹ̀ẹ́kọ́kà so so that irú south lady ẹ̀kí south lady ẹ̀kí ní masasi ni wọ́n kì í masasi ìlú bẹ́ẹ̀ ni àwọn tí ìlú bá fẹ́ tó tóbi tó ẹ pé kì í ṣe jamiu kalawọn abẹ kì í ṣe masasi juma kalawọn abẹ bẹ́ẹ̀ pé méjì níbẹ̀ ni ó pé mẹ́ta ní dodo wọn ṣe á ní masasi juma àwọn ọmọ kìkì nítorí pé ó jìnnà sí wọn tí ó sì pé agbègbè wọn kálukú ń kí jùmọ̀ fún ara aid fún ara rẹ̀ ń bẹ̀ so mọ́sáàsì wọn ti mà kí mọ́sáàsì wọn ti kí so kò sí kíní kankan bẹ́ẹ̀ kò sí wàhálà kankan bẹ́ẹ̀ rárá so ó ṣojú káwọn yẹn wá kẹsẹ̀ bọ́ ẹ̀yà rọ̀fọ́lọ́ à ń tọwọ́ sọ nítorí ọ̀fẹ́ ṣẹ̀dá fẹ́ káwọn aṣọ tuntun aṣọ tuntun tá a ti dá lọ́jọ́dún àbí tí ọ̀bá sí pé aṣọ ìdásọ ní inú àwọn aṣọ tó bá da tó da dáadáa inú àwọn aṣọ yẹn tí wọ́n ní tiẹ̀ tó ṣe dẹ̀ so kéèyàn wọ̀ kò dín bá mú káwọn máa fi kọ́ ẹ̀rọ fọ̀ wọ́n máa fi yé omi ẹgbẹ́ wọn kí ni mùsọ̀lá àbí ìkéyìí di wọn gbọ́dọ̀ ṣẹlẹ̀ so mọ́sáàsì ni ọkù yẹn ní kí n ṣe ẹni mọ́sáàsì ọ̀ mọ́sáàsì tóbi ebi náà lẹ́kùn ẹ̀sìn kéèdì tẹ́lẹ̀ ni o kí n ṣe bí tí wọ́n bí tí wọ́n ti wá kéèdì lẹ́kùn òní èdè tí wọ́n kí ń bẹ̀ tẹ́lẹ̀ síwájú kí ìdíwọ́ tó ṣẹlẹ̀ àwọn náà ti pé àǹgbà ah, tó ti gẹ́gẹ́ bẹ̀rùn ọ̀yá mọ́sájú màtí wọn náà yá ẹja kí ìdìbò rárá o ọ̀rẹ́ ṣe fọ́gbọ́ nínú sẹ̀ríà stam kò sí dàbílá pamọ́ ẹ̀sẹ̀ sáàmù rárá ó bẹ tíra èyí sì fẹ́ nú bẹ́ẹ̀ so ibi tí a bá ti ń kéde tí wọn lè kéde fún ìdíwọ́ kan mọ́sításí tó tóbi mọ́sításí lóyìn àbí mọ́sításí sẹ́tọ̀n tó tóbi ń bẹ̀ iná ní ọ̀rọ̀ kan so àwọn ni mo sọ bẹ́ẹ̀ inú ẹ̀rí tó wá ń bẹ náà ni hadith mo ti sọ hadith ali tó yẹ pé uh, mọ̀kúfù náà la ali ọdẹ lánà níbo sọ wọn albashaki wa ghayru nbẹ uh, albashaki wa ghayrihi náà bẹ ṣe ìrọ́bù nínú èdè yorùbá náà so hadith tí wọ́n sọ láyé dà kan pé ali la kírun fún wọn ní pápá bàtí àwọn tí wọ́n lè jáde lọ síbẹ̀ tí wọ́n lè ọdún tí wọ́n ní ìdíwọ́ tí wọ́n lè wá síbẹ̀ bàtí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ adé pé báwo lẹ́yìn tí wọ́n wọ́n sì fẹ́ àánà fẹ́ láǹfààní pé wọ́n kírun éèdì Ali rọjálà rán ní kí ẹnìkó kírun fún wa ní mọ́sításí tó dá àwọn tí wọ́n pápá àwọn olùwà pápá àwọn ní ọdọ̀ wọ́n ní ìdíwọ̀ tí wọ́n Ali ní kí wọ́n kírun fún so Ali rí pé tí èèyàn bá tí ìdíwọ̀ kan bá ṣẹlẹ̀ tí wọ́n lè kírun ní pápá wọ́n irú àpèjúwe tí mo mú wa àbẹ́ ìké ìdíwọ̀ mi mọ́sításí ńlá lóun náà ó ti kírun bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti rán tí èdè bá pọ̀ tí ìlú ti fẹ̀ gan tó gbòòrò tó ṣe gan lẹ́pẹ́ ibi tí wọ́n ti ń kéde pọ̀ gbogbo tó bá ń sá tó bá tóbi tó bá dé tó bá wà níbẹ̀ náà tí ìdíwọ́ bá ṣẹlẹ̀ ń bẹ́ ẹ̀nà wọ́n ti máa kí wọ́n ti kéde ní ọdún yẹn so níbàámu hadith ali rọ́bẹ̀ ọlọ́run ní ntọ́wọ́n sọ́nà mẹ́bẹ̀ hákì níbi hadith ali pé mẹ́rin ni oníkìrìwọ́kí tí wọn ò ṣe tafsir tí wọn ò sọ yẹn pé méjì ọkà méjì fún tahiyat masjid ọkà méjì tí wọn kéde ní ọkà méjì kì í yòókù ẹ̀rí tó sọ ní mọ́júmọ́lá báwọn kò lálàáfíà o so kò lálàáfíà yìí tó lálàáfíà ní ta sọ yìí so lórí kan táwọn àwọn mímọ bí a gbìyànjú àti sọpọ lálàáfíà so rìwáyà tó sì tafsir yìí so. wọ́n náà ni ọ sọ tí wọn kí mẹ́rin pé mẹ́rin kan wọ́n kí ní èdè o torí ẹlòmíì sọ pé tọ́lá pé wọn bá fẹ́ jẹ́ pé ẹni tí ò lè wá sí èdè yóò kí mẹ́rin gẹ́gẹ́ bí ṣe sọ àtàwọn díẹ̀ mi so ara tí wọn dì mú rárá kì í ṣe bẹ́ẹ̀ torí pé rìwáyà yìí ó ti rákà mẹ́rin yẹn táàdì nìkan kí torí pé rìwá ọba ìyá náà pé níbi

nípa ìbámu irun éèdì ni tí irun éèdì yìí sì rè pé wọ́n ń pè ní àlẹ́ éèdì wọ́n ń pè ní éèdì àwọn onímọ̀ ní tí wọ́n ti ń pè ní éèdì bí wàtẹ́ pé látara áódù kí nǹkan padà wọ́n ń torí pé ní máa ń pààrà ní ìgbọ́dọ̀dún pé lè áódì wà takarórì náà fi ń pè ní éèdì àwọn mí sọ pé tí ń pè ní éèdì Tutori pé ní ìyá ọ́dẹ ibi sùúrù ìmọ̀ ń mú dùnú wá pẹ̀lú ìyọ̀dọ̀ lọ tọ́dún bá tún bọ̀ tọ́dún bá ti kí n tọ́dún bá dé ọlọ́dún kọ́dún bá aláyé dáadáa ọdún kọ́ bá aláyé kọ́ dáadáa kọ́dún kí ó bá aláyé wá kó di ká àtàwọn àti bí mùsùlùmí ká ṣe lọ́dún dùnú ká ṣe pẹ̀lú dùnú pẹ̀lú dùnú àti àlàáfíà tó pé àti arzikí tó gbòòrò ọ̀nà tó tó rọrùn ní àlùbáríkà sóò jẹ́ halali ó má jẹ́ àṣẹ lọ́nbẹ̀rù ó jẹ́ àṣẹ tó lọ́nbẹ̀rù náà tí wọ́n torí pé ní ìmọ̀múdùnú wa yàmìyà ó dìbì sòrò kò sẹ́ni tí ọdún bàrá tí náà ní dùn ìyẹn lejú ọmọ ọdún ìyẹn rojú ìyẹn ṣe bẹ̀ ìyẹn máa tójú ká ẹni sọ̀rọ̀ àmọ̀ báṣẹ̀ yàmì yóò túra ká sáwọn fámìlì ẹ̀ sáwọn èèyàn náà <coughs> gbọ́dọ̀ bẹ̀rẹ̀ jẹ́ pé irun ọdún mo tẹ́ kí wọ́n ṣètọ́jẹ́ nǹkan tí ọjọ́ mubahat inú àwọn akatọ́ pé ṣẹ̀rí àṣìlẹ́tọ̀ tí èsì ọ̀rí pé èèyàn lè ṣe obi àbá ti bísì tó èèyàn wáyé fún fámìlì ń gba èèyàn ṣe bẹ̀ so so ọdún ní jẹ́bẹ̀ kọ́dà nù rú tí wọ́n ti ṣe lẹ́tọ̀ fóbìnrin pé àwọn obìnrin lè rọra lu eh, bí irú dúf tí wọ́n máa ń lu nínú ìyàwó wọn tẹ́pọ̀ obìnrin máa ń lù so tí wọ́n wà láàrin ibìkan tí wọ́n rọra kan tí wọ́n rọra jódà ara wọn ní irú ọdún náà kò sí tó bá níbẹ̀ so so that láàrin wọn tí wọ́n sì ẹni kọ̀ọ̀kan sí ní bá wọn tọkàn kan ní bá wọn tí ò ní síbi kí n sọ gbélé yìí pé lẹ́yà ó dìhìbì sọ̀rọ̀ àwọn káàsì pé wọ́n pè ní ọdún tafa olan láti pé àwọn mùsùlùmí fi ń dábàá dáadáa síra wọn pé kọ́mi òtún fi lè bá wọn láyé tafa olan so kọ́mi òtún fi lè bá wọn láyé ayé lè àwọn ọdẹ àléhùn àwọn àmàlà àdìdà tafa olan so gẹ́gẹ́ bí ó sì jẹ́ pé alkafila ní táwọn èèyàn fi ń sìn àjò nígbà tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ń fi ràkún ní ẹ̀sìn lóde ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ sìn àjò tí wọ́n fi ń pè ní kọfílà ní àsìkò sí bí tí wọ́n fi pè ní sìn àjò ọkọ̀ ojú omi ọkọ̀ orí ọ̀dàn tí wọ́n fi ń sìn àjò so irú nǹkan máa èèyàn lè pè ní kọfílà alkafila wọ́n ti torí pé ní èèyàn fi ń dábàá dáadáa pé bó ṣe lọ lálàáfíà kó fi lè gbé lálàáfíà torí pé látara alkufur alkufur náà ni àrùjọ kí nǹkan padà ọ̀sẹ̀ padà so wọn ni wọn ti ń pè ní èdè tí tapir nínú tí a kí wọn wá ṣe nínú ọdún yìí nígbà tó wá kí wọn tán òun náà ni tapirat wà ìgbà tó tó bẹ̀rẹ̀ ọdọ̀ Imam Malik rahimahullah lẹ́yìn ìgbà tí wọ́n bá pẹran tán jọ ìrìnìyàn ni pé lẹ́yìn ìgbà tó bá ti ká ìlà tán lọ́jọ́ tá à ń pẹ̀ràn náà ló ti bẹ̀rẹ̀ tí ṣe di àṣùbà ìgbẹ̀yìn ayyam tashrik títí di àṣùbà ìgbẹ̀yìn ayyam tashrik so títí di ìgbẹ̀yìn ayyam tashrik ayyam tashrik ọjọ́ mẹ́ta táwọn tí wọ́n máa ń lò àtàwọn àmì náà máa ń lò lẹ́yìn ìgbà tí wọ́n pẹ̀ràn tán tó ń jẹ́ ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن so ọjọ́ yẹn mẹ́ta yẹn tí ọ̀dọ̀ náà máa dìkọ̀ ìmọ̀lá gba tí takpiri tó bẹ̀rẹ̀ takpiri ọ̀dọ̀ náà kí n torí pé tí ìdìbà ti àti ìrẹsì ìjàmbá ti wọlé báyìí èèyàn máa ṣe oríṣiríṣi adkar ìṣe láìláìláà ni o láhàlá aláàkúwátà bí alhamdulilayi ni o ẹ bá ti sọ síwájú èèyàn máa ṣe àtọ́lùkì adkar but takbir tí wọ́n gbọ́n mọ́tà takbir gàgà tí wọ́n tún bí máa gan láti eh, gbàtà bá ti káyé láta ní mẹ́rẹ́ bí máa máa lékọ̀ọ́ mọ́ lọ títí di àṣùbà ọjọ́ ọjọ́ ìgbẹ̀yìn náà yàtọ̀ ṣe ìyẹn ni pé ọjọ́ kẹtàlá ní ọdún hijab tábàtí kásùbàtà ni ó ṣe mustapha kin mada min madhab alimam malik rahmanullah ní irú rẹ̀ náà ni alimam èèyàn wá bá jama èèyàn kí jama ni yóò máa ṣe èèyàn bá kí jama jama bá bá wọn tó dànù kí ni yóò máa ṣe ní túmọ̀ sí pé àwọn tí jama sọ̀rọ̀ lórí obìnrin tó bá kí tiẹ̀ náà lé wọ́n máa kí so àtàwọn ọmọbìnrin so imam shafi bá làwọn àṣìṣọ́ ṣùgbọ́n ibi tọ́wọ́ ti yàtọ̀ sí imam ahamalik ni pé tí àwọn bá ṣe náfìlà náà kọ́lá imam shafi fi kún pé kọ́lá bí àwọn bá ṣe náfìlà lápẹjọ èèyàn kí zuhur ń jọ yẹn èèyàn bẹ̀rẹ̀ takbir yẹn tí àwọn bá tún wá kí náfìlà náfìlà ọ̀rọ̀ tí wọ́n kí lẹ́yìn rẹ̀ èèyàn tún takbir yẹn nù so bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn àwọn àfẹ́rẹ́ tí wọ́n bá ń ṣe lẹ́yìn gbà tí wọ́n bá ń kí àwọn àwọn àfẹ́rẹ́ tó wà wájú tí wọ́n bá ṣe yẹn mọ̀ bí àwọn nàwáfíl tí ó wà lẹ́yìn irun tí ó ní nàwáfíl tó ní àwọn nàwáfíl yóò tún mastakbir ìyẹn ni pé fìlfàrọ́ ẹ̀dẹ̀ wà nàwáfílì so nọ́dà máa ń ṣáfì èèyàn mastakbir wọn. lọ́dọ̀ àwọn imam abi hanifa rahimahullah rahmatulah jamiu takbiru tí wọ́n láti gbà tí wọ́n bá ní ọjọ́ arafa iná so títí di ẹ̀yìn aṣọ aago mẹ́rin ẹ̀yìn aṣọ ẹjọ́ tabapẹ̀ra ọ̀dọ̀ ìmáàmù ọ̀dọ̀ ìmáàmù ṣáfì rahmanlá so wọ́n ní ọ̀kọ́yìnbá sọ̀láti sọ́bẹ̀ yawm àràfà iná ní takbírọ̀ bẹ̀rẹ̀ ìmáàmù àdúrà bí hanifa ni so ẹ̀wọ̀n tó àwọn wà stọ́kẹ̀ lẹ́yìn aṣọ ẹjọ́ tampẹ̀ra ẹjọ́ tampẹ̀ra ẹ̀yìn kọjọ́ kẹwàá ẹ̀ntọ́rọ́sì kí jọmọ́ nìkan ni ní jamani kan imam ahmed rahimahullah àwọn náà sọ̀rọ̀ ẹ̀sùn imam ahmed ibi tọ́wọ́n ti yàtọ̀ sí imam abi hanifa ni pé ìgbà tí wọ́n tó stọ́pù takfir níbi mádàbù tí wọn rahimahullah rahimahullah jẹ́mi ní ẹ̀yìn asri ọjọ́ ọgbẹ̀yìn ẹ̀yàmù tashrik ìyẹn ni pé ọjọ́ kẹtàlá ẹ̀yàmù tashrik tí wọ́n bá kí asri tán tí wọ́n bá ṣe takfir òun tán báyìí tí wọ́n bá kí magrib náà ọtí tánu torí pé magrib tí wọ́n ti kí wọn alátìrẹ àná oró ti wọlé nù ìyẹn ni pé àyàm tàṣí ti kọjá sọtìyẹ iná nìyẹn lọ́dọ̀ imam ahmed rahimahullah so náà ṣe sọnù ń tó ṣe jù àbàlùmọ́dà imam ahmed rahimahullah ń bẹ̀yẹn torí pé ní gbogbo àwọn ọjọ́ iná ọjọ́ ọjọ́ tí a máa ń ṣe ìrántí ọlọ́run bá kọ̀ nù ọlọ́run sọ pé lè yá ṣẹ́dú mọ̀nà sí aláhùn ẹ̀dùkú sùmọ̀n náà fi ayé ní àlùmọ́ tí àlámà ọ̀zọ́kọ̀ ọ̀hún ń ní ààbò فكلوا منها وأطعموا البائس الفقير ọlọ́run kọ́ aláṣẹ ló ká máa ṣìrántí ọlọ́run bá lọ́jọ́ mẹ́wàá wọn yìí inú ọjọ́ kẹwàá náà ni inú ọjọ́ mẹ́wàá náà ni yọ́mọ arafa so kátà wá wò pé so báwọn ní àjùṣe àwọn tí a lọ sí àjùṣe dún máa kan gbọ́n bẹ́ẹ̀ náà tábà wọn lẹ́nu so àwọn àyàm tashik ọlọ́run ṣe pé wàá kúrò lọ́wọ́ fi àyàlẹ́ máa dúdàt ká máa ṣìrántí ọlọ́run bá dáadáa láwọn àyàm máa dúdàt àwọn náà ni àwọn ọjọ́ tashriq yìí àwọn ọjọ́ tashriq àwọn ọjọ́ tashriq ń jẹ́ eleven eleven twelve thirteen ikọ̀ kànlá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá nínú Dhul-Hijjah òun náà nù. ayam tashriq sì rèé ń parí sí ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá ń jẹ́ parí sí náà ni pé tí a bá ti tí ọ̀run bá ti wọ̀ ọ ti tánu ayam tashriq ọ̀run ọjọ́ ti ọ̀run ọ̀run ti wọ̀ òrùn ti wọ̀ ní ọjọ́ kẹtàlá yẹn àyàntà ṣe kìrì parí àti bọ́ sí òru 14 yẹn òru 14 yẹn hijab òru 14 ní hijab kù sínú àyàntà ṣe kìrì so ló jẹ́ pé mẹ́ta máa hẹ́dọ̀ máa ó ṣe tí wọ́n fi ṣe tí wọ́n tún fi ṣe àkàrò síwájú sí òun ló ṣe jù torí pé anábì sọ pé sallallahu alaihi wasallam ayyamu tashriq kulluha rabhun níbi ọ̀rọ̀ tó lálàáfíà أيام التشريق كل هذا بهم ينبي حديث ولا رفع سو الدجاه يا ما في نقطة يعني بقنا نبي سكوت سنة أيام التشريق أيام أكل وشرب وذكر لله أجاه التشريق أجاه التشريق يو أجاه كلا أجاه كجلا كتلا إنه إيه، إنه سكجلا آه، إنه سكجلا ọjọ́ tẹ́ pé aklim wa ṣurbi ìyẹn máa ń jẹ ìyẹn máa mú ni wa zikri lillahi tí wọ́n sì máa ń sèrántí ọlọ́run ọba ni. lọ́wọ́ àgbà tí ọjọ́ kẹtàlá tí wọ́n bá ti stop uh, tí wọ́n bá ti stop uh, zikir uh, lọ́wọ́ pátá ń ṣe so ní ẹ̀yìn àṣùbá ẹ̀rọ kò tí parí ọjọ́ kẹtàlá ti parí. bàtà àgbà kò sọ̀sọ̀ ayyamu aklim wa ṣurbi wọn so táwọn onímọ̀ mi hasan hadith eléyìí riwaya wọ́n so yín tó dájú kéèyàn ó ṣe wọ ẹ̀yìn aṣọ ìjọba ti káṣọ ìtàn tí àwọn bá ti so ọjọ́ kọjá nù so na lábí sí pé tó dájú ní aláàbàdà tó nínú so rírá mi wọ́n pè náà so ni àti tó wà ń